dá mi dúró látàárọ̀ sí ibà yìí ìwádìí sọ pé bébì bébì wo ṣó o stop now it's not that why you go understand àwọn ibi tí mo yà ló pọ̀ ìwọ náà fẹ́ wá bá a. ibi tó yà ló pọ̀ ẹ kò sí wàhálà mi ò rẹ́ mi ò bẹ́ẹ̀ jà torí kó tí mo fi pè wá síbà ni pé láti season láti don date kò sí pé yá pé mo gbé nǹkan rẹ ṣe i'm not feeling your impact nínú ayé mi mi ò rí impact rárá so kí wàá ní bẹ́ẹ̀ fi pé yà ń date kí ni essence no tell me sọ fún mi. I know, baby. ò bàjẹ́ ní ti ò bàjẹ́ láìfẹ́ life láti bàtà tí ń dé kò sí nǹkan tó bàjẹ́. ooo ìyẹn eh. go bàjẹ́ àbí sori kò sí nǹkan méjì tí mo pè wá fún bíòlù pé ká fi stop sí In àjò wa that's it. no no you can't do that remember him jenny for the past six years eh, where do you want me to go ah no no no no you can't do that. èmi kọ́ lákọ̀ọ́kọ́ náà kí ló ṣe ìfẹ́ kí n tún wèrè mi sí àbí kí ló ṣe lẹ́kì kí kí n gbà that's what i want and that's final. for the past six years. Tọ́lání ṣé o ò kàn ro pé bí life mi ṣe ń lọ ẹ ó báwọ náà ẹ ó di ọkùnrin kìíní kejì kẹta ìkẹta eléyìí tá a tún fẹ́ fún six years bí àwọn tún fi mí lẹ̀ ìwọ náà wò ọwọ́ ẹ̀ ní wedding ring tó bá ń lọ wàá máa ṣakọ èmi kúrò ní anybody lè harass me anyhow. tómi díẹ̀ sọ kókó fún ẹ pa ọlọ́ àwọn ọkùnrin yẹn tì sẹ́gbẹ́ kan pa wọ́n tì sẹ́gbẹ́ kan kò ṣe life tiẹ̀ ah, ó wáyé tiẹ̀ àwọn náà wáyé tiwọn ni. So wàá mọ̀ kó tó máa bá mi ṣe báyìí tó ṣe wà yìí ó mọ̀ pé big girl ni ẹ́ fine girl dẹ̀ ni ẹ́ wàá bá mi wọlé lọ wàá lọ freshen up wàá wá bá mi wá gown kan tó bá wà sexy wàá bá mi wọ̀ ó ti mọ irú yẹn a máa lọ club club club Tọ́lání mi tí màá rí i ọyọ náà ọkùnrin ló bá mi ṣe mo ò ní má rí ni ó ti sú mi. a ní kó wọlé lọ́sẹ̀ kó lọ dírẹ́sọ̀ kó wọ aṣọ tó wà sẹ́ẹ̀sì kó wá jẹ́ ká lọ sí club. omi gbé kí n wọlé. wọlé lọ. ká lọ club. ká lọ club. kí n change aṣọ. forget pé mo ti má rí gbòòrò lọ́gà. ewele tó tóbi tó yìí ó ga jù ó ń dá mi lọ́rùn ó lè jù mi lórí. all my sexy ladies. pàwọn pàwọn pàwọn. all my sexy mamas. pàwọn jojo juju chuchu titi kiki tọ́lá yeye bíbí jojo chuchu titi kiki tọ́lá yeye bíbí jojo gimme bako oh, akabumbum bagun bako oh, baba bumbum how you doing how are you you jenshin nurses like tayun waist tiny like London road baka big like Dubai road body hot you dey make pan cold give me This much Charlie make I owe you Make I wire your account There is nothing that I can't Baby shit you go waste my plans Like if I'm my oh my god It really, it really happen Kill it pon Tó tóbi tó yìí Ó ga jù Ó ń dá mi lọ́rùn Ó le jù Ó yí mi lórí All my sexy ladies Pàwọn pàwọn. All my sexy mamas. Jojo. juju chuchu titi kiki tọ́lá yeye Bibi, jojo chuchu titi kiki tọ́lá yeye Bibi, jojo Give me gimme oh, boom, baka bumbum bagun bako oh, baba boom, how you doing how are you Then she not see like that. toyota baby roll your back why you dey slack why you dey do like I can't do the act? why you dey act and do like that why you no wan make i hold follow your back. Jojo, come and see daddy. daddy. I'm a shabai, you are the sugar in my tea. I am your sugar daddy. Ewele, ewele apun, kile pon, tó tóbi tó yìí, ó ga jù, ó dá mi lọ́rùn, ó le jù, ó yí mi lọ. mò ń wò yìí fẹ́ni so o rò pé o lè jilt mi àbí lábí gbogbo nǹkan tí mo ṣe mo fara ṣe mo fi gbogbo ẹ̀ ṣe fún ẹ so wá jilt mi àbí. sorry ṣé do I know you do you know me. Oh, baby wait ibolo ti mo get. see that no no no no don't worry I will handle the situation okay. okay okay. you said your name is what. I don't know you. Who are you? Please introduce yourself. Who are you? Femi. Femi, are you crazy or something? má má kó bá mi lọ́dọ̀ sweetheart mi náà ṣé màá ní irú obìnrin báyìí nílé sweetheart màá sọ máa máa disturb ara mi lórí i don't know irú iṣẹ́ kan máa ń jẹ lélẹ́yìn náà ṣé ò rí ni. Femi, are you insane? Sorry, I don't know you, okay? Sweetheart, ibẹ̀ mo park sí, jẹ́ ká máa lọ. Àbórí tèmi gan ló ti ń dàrú. Femi ni na. Femi! Femi! Oh no, I need to make a call. I need to make a call. I need to call my friend. Money that. láti kọ́. Ẹ gbà mí o! ole, Ẹ gbà ẹ kó lọ. Olè! Olè! Ole. Olè! Tọ́lání, ó ti sùn mi. O ò lè bí pọ̀ bọ́tà pàdé ní club lálẹ́ ọjọ́ mi. Ìyẹn náà ti fún mi sílẹ̀. Supermarket ni mo ti pàdé pẹ̀lú another girl. I'm fed up. I'm totally fed up. Omi pè Fẹ́mi tá a pàdé ní club ǹjọ́ yẹn èmi eh, ò rò bóyá relationship yín serious tó tó yẹn náà. Hmm? yà á ah, ó serious o eh? ọdún ẹ̀gbọ́n ni mo sùn lálẹ́ ọjọ́ yẹn. ẹ uh-huh. eh? ọdún ẹ ló sùn ṣé torí pé wọn á ń wọ ọkọ ìyẹn ò sọ pé kó máa tara ẹ lọ́pọ̀ káàkiri náà bíi pé o cheap ni náà wá sí wá lọ sùn ọ̀dọ̀ ẹ̀ o pàdé èèyàn ọjọ́ kan o sáré lọ sùn sọ́dọ̀ ẹ̀ lálẹ́ ọjọ́ yẹn. babe i'm lonely i'm bored it's me alone i'm fed up ó ti sún mi náà. ẹ ah ó ti sún mi o. Fọlá mi wo bóyá mo tẹ̀ máa lọ UK for like six months oh. I need hmm. break oh. yes I need vacation I need to leave all this shit oh. behind kí n kàn tiẹ̀ lọ kí n fẹ́ ṣorí mi. kí ló fẹ́ lọ ṣe ní UK ah, wo bí nàìjíríà yìí náà ni wàá ti rí ọkọ alálùbáríkà tó máa fẹ́ tó dẹ̀ máa nífẹ̀ẹ́ wholeheartedly kò ní kò ṣẹ̀ṣẹ̀ lọ sí UK kankan ah. ṣó ti gbọ́ ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá wa èèyàn wa ọ̀gá o ọ̀gá kan ọ̀gá wa ọ̀jẹ̀ ọ̀jẹ̀ kò jẹ́ kó jẹ́ ó máa kú lọ́dọ̀ ọ̀gá wa ẹ̀ má jẹ́ wọ́n sí wọn torí ọ̀lẹ̀ ẹ̀sùn mẹ́yìn ẹ̀sùn mẹ́yìn ẹ̀sùn mẹ́yìn ẹjọ ẹjọ ẹ kí ló ṣàlẹ̀ kọ́tẹ́ lé ọmọ wa bẹ́tẹ̀ mi. ọmọ yẹn ọmọ lè yẹn ni. ó jalè ni. ó lè ó lè báwo. bàbá ó já báàgì gbá ni. ẹ rí ni. ẹ àwọn ọmọ tèmi ò ń ṣọlẹ̀ ó lè yà pátá kò ń ṣọlẹ̀ bọ́ síwájú. àdúgbò jáyà. kí ló ṣẹlẹ̀. àbá ẹ má dá àwọn ilé lọ àṣà àwọn ilé. àbá màrí jìmọ̀ àjàgbà ara wọn ṣáà mọ̀ ẹ̀ mo fẹ́ rú gbẹ́rù ni mo sáré gbẹ́rù ó ti yé bàbá àwọn ń sọmọ olè mo sáré mẹ́rù yẹn gbòòrò ayé ni. ó gbẹ́rù yín lọ́wọ́ èèyàn. ẹ̀ na àwé sọmọ olè mo sáré mú iṣẹ́ ìyá ẹ̀ ni ó ti yé. olóyè burúkú ni ẹ àwọn ọmọ bíi tiẹ̀ ló ń jẹ́ kó sọ wá lẹ́nu ẹ ìwọ lọ já báàgì gbà <laughs> lábẹ́ tẹ̀ mi ẹ ó kéré nu ayé ẹ̀yin ẹ máa gbójú ń bẹ ẹ fi yá mi. bàbá ó jọlá yín ni o ó jọlá yín ni o má sórí ẹ̀ kalẹ̀. ẹ bá wí lọ ibùkún lélẹ̀ ẹ bá wí bàbá jẹ owó ẹ̀ fún mi bàbá ti fún mi bẹ́ẹ̀ ẹ. bẹ́ẹ̀ ru yẹn ju ẹ wo tó bẹ nù ẹ. bàbá o ah, ti dà fún ẹ. wo bọ́ọ̀sì yẹn id card ń bẹ́ nú ẹ̀. àbá wà o ó wà bẹ́ẹ̀ olórí búkú o olórí fojì lélẹ̀ o onídàá fún ẹ. ọmọ tí màá ṣe bá ń gbé báàgì yẹn. ọ̀gá wa. ìwọ ìwọ. Yeah, I know. Oh, my. Hey, Yeah, Mrs. Gary. Kẹ́mi Adéníjì mo tiẹ̀ ti rí fọ́tò yín bí ọmọ wèrè kan ló já pọ̀ sí ń gbà lọ wá sábẹ́ tẹ̀ mi adẹ ti bá wí ọ̀rẹ́ àwọn òǹṣọ́mọ olè ìgboro lọ̀gá wà bí ká dàbí kan orú ká gbowó ta ká jẹ́ kọ́ mọ́ à kì í jalè ẹ òun ni mo mú wá ọ òun nìyẹn bẹ́ẹ̀rù ẹ. ọ̀nkù ẹ̀jọ̀ ẹ̀ dúró nǹkan ṣe ni pé mò ń kánjú currently ṣé mo lè rí yín ní Global Resource Limited by twelve noon lọ́la time ẹni lunch mi. ló bá mi sọ̀rọ̀ lọ́nà agége tó bá gbà mí bẹ́ńdì yẹn. exactly eatery wọn gangan twelve noon ẹjọ máa láìkí rin yín. ìgboro lọ̀gá wa èmi náà ń ṣọmọ bẹ́ẹ̀ máa kó sí canvas máa fọ́ wá síbẹ̀ lọ́la. ìwé tó bá dọ̀lẹ̀ ìdá wa kò sí wàhálà. wow this is so wonderful everything pé sínú ẹ this is wow wow i need to honestly you amaze me mi mọ̀ pé èèyàn bíi ti yìí ti wà láyé like my money is there my id card is there and the return everything. kéré gan ṣe rí àwọn òkè ń ṣọlẹ tó ṣe mọ́mọ yẹn wá tó ní ó já báàgì gbàǹgbò wọn mú wá támáàkì mi mo bá wí mo ní káwọn bọ́ẹ̀ ti dá sẹ́rí àfún mo dẹ̀ ní nọ́mà id card wà nínú ẹ̀ mo dẹ̀ rádírẹ́sì yẹn ibi tí mo mọ̀ ní ó kéré gan mo ní láti dàgbà dáa ẹ ká dàgbòmí mú ká gba támákì ká gbowó taníṣẹ́ tiwa ó yàtọ̀ sí olè jàgídíjàgun àtolè ò papọ̀ kò ì jẹ́ ni. bọ̀ tí wàá yín pẹ̀lú ibi tí ẹ ti ń ṣiṣẹ́ àìdóòmù kò jọra wọn. ó yẹ kó rí graduate ni mí náà eh? I graduated from the University of Ibadan. I'm telling you, I'm an engineering grad graduate. Bàtà dẹ̀ wáṣẹ́wáṣẹ́ tí kan ò jọra wọn la ní kí ló fẹ́ to ọgọ́ la bá bẹ́ sí ìgboro. Àtìgbà yẹn dẹ̀ rè ìgboro ń sanwó steady steady. Ìgboro lọ̀gá wà jàre. At least tó bá jẹ́ ṣe ọwọ́ gan-an lẹ bá lè ṣe é ti máa mèkẹ́. Àkọsílẹ̀ ti dúró o. Àkọsílẹ̀ màá tí ò dẹ̀ jọra wọn tí ò ṣàgbára kò sí ìdábẹ́bọ̀ lọ́ọ̀ fà á. Ìgbà dúpẹ́. I miss you. someone to love. Maybe someday I will find my own. The feeling is so strong. No, I can be wrong. I am not the same. You've been gone for too long. The way I feel inside is why I cry. Baby, where are thou? Need you by my side. The feeling said a shiver to my heart, baby. of my love.